إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم صلاة و... ثم صلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما سلك بسنته إلى يوم الدين أدوك فون أولوبا abẹ́ ọlọ́ọ̀ba kí ó ṣe ìbánisọ̀rọ̀ ti alẹ́ ní ìrọ̀rùn fún àwọn olùmọ̀ wa lónìí tí a mọ̀ sí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù Ramadan a wà rí gẹ́gẹ́ bá a ṣe ń para wa lákèésí ká pé wọ́n bá ní pé wọ́n rí oṣù ní alẹ́ yìí tó jẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n yìí tí wọ́n bá ní wọ́n rí oṣù a jẹ́ pé ọ̀la ni ó jẹ́ ọjọ́ ìtúnu ọdún ìtúnu àwẹ̀ tó bá jẹ́ pé wọ́n bá wá róṣù a jẹ́ pé alẹ́ ọ̀la ni ó jẹ́ alẹ́ ọgbọ̀njọ́ tó jẹ́ pé ọ̀tún lọ́mọ jẹ́jọ́ ọdún ìtúnu àṣìyàm torí di eléyìí ká gbìyànjú ká fi sí ọkàn tí a bá gbọ́ pé wọ́n róṣù ẹja amúdé ti gbà wọ́n tí kò bá gbọ́ ká má jẹ́ ẹni tí yóò máa lò wípé tó oṣù bìkan ni wọ́n rí wọn àrí oṣù ti tọ̀dọ̀ tí wọ́n ń bìbà yìí àti ọmọ ìyá wa haúsá àti yíbò mùsùlùmí àti yorùbá mùsùlùmí àtẹlédè mi tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá kan náà ni wá kò sí yàtọ̀ láàrin mùsùlùmí mùsùlùmí òkè òkun àti mùsùlùmí òkè ọya àti mùsùlùmí ìsàlẹ̀ odò ń bíbà yìí kò sí yàtọ̀ nu wa ọmọ ìyá kan náà ni wa torí tá a bá gbọ́ pé wọ́n rí oṣù bóyá lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa lé haúsá oṣù tiwa náà wọ́n rí yẹn tá a bá sì gbọ́ pé wọ́n rí oṣù ní ilẹ̀ yorùbá kan káwọn ọmọ ìyá wa haúsá lókè ọ̀yà náà káwọn náà múra kọ́mọ̀ pé tó ọjọ́ kejì náà jẹ́ ọjọ́ ìtúnu ọdún iléyá kájẹ́ni tí yóò fi ọkàn sí báyìí àwọn olùmọ̀ràn bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà báyìí lórí ètò yìí ètò wa húdanu àbúṣọrọ àwọn tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá wa ṣe náà ni àwọn náà ni Dr. Sharafdin Gbadebo rọ́jí wọ́n bá wa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà kí ọlọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn àmín. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ó wá nínú àdìtà nàbà muhammad sallallahu alayhi wa sallam ìfúnni níròyìn nípa fanfa kan tó ṣẹlẹ̀ láàrin baba nabi adam alayhi salam àti anabi musa alayhi salam nípa pé anabi musa ó sọ fún baba ńlá wa anabi adam aleyhi salam pé ṣé ìwọ ni ádámà ìwọ ádámà tó kó àwọn ọmọ rẹ jáde kúrò lálìjànà ṣé ìwọ ni ádámà tó kó àwọn ọmọ rẹ jáde kúrò lálìjànà baba ńlá wa anabi adam aleyhi salam òun wá sọ pé sọ fẹ́ máa bá mi wí lórí nǹkan kan t'Ọlọ́run ti kọ pé yóò ṣẹlẹ̀ ni ṣáájú kó tó di kọ́ dá sánmà àtìlẹ̀ sọ fẹ́ máa bá mi wí lórí nǹkan kan tọ́lọ́run ti kọ pé yóò ṣẹlẹ̀ ni ṣáájú kó tó dá sánmà àtìlẹ̀ anabi sallallahu alayhi wa sallam wá fi hàn wá nínú àdìtì wípé ádámù alayhi salam ó borí musa alayhi salam nínú fanfa yìí báyìí eléyìí túmọ̀ sí wípé àkọọ́lẹ̀ ipá àwọn àgbélẹ̀ orí ilẹ̀ lápadà gbé ó ti síwájú ṣáájú kọ́lọ́run tó dá ádámà alayhi salam nítorí pé ádámù alayhi salam kọ́lọ́run tó dá gangan gangan làkọọ́lẹ̀ ti síwájú pé kò ní gbénú àlìjáná láéláé wọ́n padà wá gbélẹ̀ ní àtòun àtàwọn ọmọ rẹ̀ nígbà tó Ọlọ́run bá ń sọ fáwọn màláíkà nínú alukur'an Ọlọ́run ní wa idh qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa ráwọn létí rẹ̀ anabi Muhammad sallallahu alayhi nípa àgbà tó Ọlọ́run sọ fún àwọn màláíkà yìí pé òun fi àrólé kan sórí ilẹ̀ àrólé sórí ilẹ̀ eléyìí túmọ̀ sí wípé ọ̀rọ̀ má jẹ nínú èso yìí báyìí kọ́ ọ má dẹni tó ṣe wípé yọ padà wàá kábàámà kìí ṣe pé èso yẹn nìkan ni àfidẹni tí ń gbé orí ilẹ̀ èso yẹn nìkan tí baba ńlá wa jẹ nú ẹ̀ kìí ṣe nìkan ló fi sọ wá dẹni tí ń gbórí ilẹ̀ àwọn sábàbí tó ṣe àkójọpọ̀ bá a ṣe dórí ilẹ̀ ọ̀pọ̀ nínú àwọn sábàbí yẹn ni pé tẹ́lẹ̀ náà ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ pé orí ilẹ̀ náà la padà gbé lẹ́yìn ìgbà tí a bá wá filé ayé sílẹ̀ tọ́lọ́run bá padà gbé wa dìde ńjọ́ gbéǹde iná làwọn ẹni tó bá soríire làwọn wà padà sínú àlìjáná yẹn àwọn ẹni tó bá kù díẹ̀ káàtó làwọn wà wọ̀ náà tọ́ eléyìí fi hàn wáyé pé kọ́tọ́ ká máa fi kádàrà ká máa fi sẹ̀rí lórí ọ̀ràn táwa bá dá ṣùgbọ́n a lè fi sẹ̀rí lórí àdánwò tó bá ṣẹlẹ̀ sí wa àdánwò jíjáde kúrò lálùjáná àdánwò ni iná ni bàbá ńlá wa ṣe ń sọ wípé ó fẹ́ máa bá mi ṣe fáńfà ó máa bẹnu àtẹ́lù lórí nǹkan kan tó lọ́n ti kọ pé yóò ṣẹlẹ̀ ṣáájú kó tó dá sánmà àtìlẹ̀ ẹ ṣàkíyèsí o èsì pé dáadáa máa sọ anabi musa ń anabi adam na ikpe ebi wọ́n lọ jẹ́nu èso tọ́lọ̀ ní kó ọmọ jẹ́ ń bẹ̀ esi ntọ sọ nìyẹn ní ti sọ ni pé ìwọ kọ kó àwọn ọmọ rẹ jáde kúrò lálejànà torí pé tó bá pè so ni adam ò ní sọ pé báwo ló ṣe fẹ́ máa bú mi lórí tọ́lọ̀ ti kọ́ pé yọ nítorí pé ẹni tó bá dáràn fi kádàrá sẹ̀rí lórí ọ̀ràn tó gẹ́gẹ́ sọ síwájú pé báyìí nǹkan á <laughs> sọ pé bọ́lọ̀ ti kọ́kọ́ ó jìnnà ó sì jìyà ọlọ́run ti kọ́kọ́ ó jìyà tọ̀ eléyìí jẹba wáyé o kádàrà a gbọ́dọ̀ gbìyànjú láti rí pa àgbàgbọ́ ká sì gbìyànjú láti rí wípé à ń bẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní gbogbo gbà lórí àwọn kádàrà tó ti kọ́lẹ̀ fún wa ìwọ ọlọ́run tó bá jẹ́ pé n tó kọ sílẹ̀ fún wa àìdá bá ń bẹ́ẹ̀ ọlọ́run bá wa yí padà sí dáadáa ìwọ ọlọ́run tó bá jẹ́ pé dáadáa bá ń bẹ́ẹ̀ ìwọ ọlọ́run bàbá wa sọ́ di ìlọ́po ọ̀nà lọ́pọ̀ àìníye so eléyìí ń bẹ nínú nǹkan tó yẹ kó wà nínú àdúrà wa nítorí pé kádàrà kádàrà tá a rí yẹn òun náà ló ń ṣe lórí ẹni tó ga tó fi ga òun náà ló ṣe lórí ẹni tó kúrú tó fi kúrú òun ló ṣe lórí ẹni tí ọlọ́lá tó fi lọ́lá òun ló ṣe lórí ẹni tó wá tí ò rí òun náà sì ní tó ṣe lórí àwọn tó nímọ̀ tó fi nímọ̀ òun náà ló sì ṣe lórí ẹni tó wá mọ̀ tí ò rí mà kádàrà oníkálukú ò ní tàsé ìtọ́lọ̀ fún kálukú kò sì yẹ ṣùgbọ́n nǹkan ẹyọ kan wà tánàbí sallallahu alaihi wasallam ń tọ́ka sí pé àfọ̀hún nìkan ni ló lè yí kádàrá padà òun náà ni àdúà àdúà nìkan ló lè yí kádàrá padà anabi sallallahu alaihi wasallam ó ní la yaruddul qadara illa ad-du'a kò sí ní tó lè dá kádàrá padà kò sí ní tó lè yí padà àyàfi àdúà wàá máa bẹ lọ́wọ́n ba lẹ́ni tó ṣe pé ń rawọ́ ra ṣe ẹ̀bẹ̀ sí pé wọ́n lọ́wọ́n ba jẹ́ kí gbogbo ń tọ́ ọkọ sílẹ̀ fún mi kó dáadáa lódodo ìwọ ọmọ ń tọ́lọ̀ ń kọ́ lẹ̀ fún ọ náà o sì mọ báwo ló ti ṣe rí ṣùgbọ́n pẹ̀lú àdúrà tí wọ́n bá ń ṣe wàá rí i pé ó ṣeé ṣe kọ́nà ti yí àwọn aburú tọkọ pé yóò ṣe ọ padà kó ti yí padà sí dáadáa ọkàn rí pé dáadáa dáadáa náà ní kàn ṣẹlẹ̀ sí ọ ni dáadáa dáadáa náà ní kàn ti ṣe bẹ́ẹ̀ èèyàn ti sánà tó dáa ti gbọ̀nà tó wúlò eléyìí tó ṣe bá máa lò ní sábàbí láti yí kádàrá padà tó bá jẹ́ pàìdá bá ń bẹ nínú bá ti kọ fún yàn torí ǹjẹ́ ọ̀nà míì wà wà bí eléyìí tó ṣe pé a lè gbà láti yí kádàrá padà kò sí ọ̀nà míì tó yàtọ̀ sáduà kò sí ọ̀nà míì tó yàtọ̀ sáduà a máa gbọ́ oríṣiríṣi lórí àwọn ẹ̀rọ oríṣiríṣi táwọn èèyàn tí wọ́n máa sọ yìí pé kódà tó bá ṣe pọ́ lọ́wọ́ tó bá ti kọ aburú fún ọ àwọn ṣetán láti yí padà ẹ̀yin gẹ́gẹ́ bíi tani ẹ̀yin gẹ́gẹ́ bíi tani sẹ́yìn ẹ̀yin rí tara yín yí padà à ń bọ̀sibọ̀si pẹ́ ìjìtẹ̀lómi padà kádàrá mà ni ọ ibi tọ́lọ̀ sọ pé kádàrá wà ní nínú al-lawhil nínú wàhálà tí ń bẹ lábẹ́ pé èèyàn ní sọ ni tẹ́ rọra rápálá débẹ̀ padà kí ni wọ́n mọ̀ tí wọ́n kọ́ ọbẹ̀ gan nínú èèyàn bó lẹ́sẹ̀ wá wà dá tẹni tí bẹ wájú yín mà sọ pé padà ẹni tí ń tàn yẹn jẹ́ ó ti dà mà ìwọ tí wọ́n ń tàn jẹ́ ni kọ́ lọ́n jẹ́ ọgbọ́n ẹni tó ṣe ní ṣẹlẹ̀ sí ori ò rí tiẹ̀ yí padà ara jìbòtì òní àwọn àbọ̀ yí tiẹ̀ padà tí wọ́n fi wá di pé aburú ò ní ṣẹlẹ̀ sí ọ ta lọ́lọ́ ń da gan-an láyé yìí pé dáadáa nìkan náà ni ọmọ ṣẹlẹ̀ sí aburú ò ní ṣẹlẹ̀ sí ta lẹni náà ta ni wọ́n gbọ́ wípé gbogbo dáadáa dáadáa náà ni ọkàn máa ṣẹlẹ̀ sóun láyé aburú ò iná ló ṣe wá nínú kádàrà pé wa tu'mina bil qadari khayrihi wa sharrihi wàá gba àkọọ́lẹ̀ gbọ́ dáadáa àtà ìdá rẹ̀ torí báyìí dáńsẹ́ ń ṣẹlẹ̀ náà ní dáadáa ó máa ṣẹlẹ̀ kò sì lè ṣeéṣe kó wá jẹ́ pé nìkan wá wà ní àìdá nìkan ni ó máa ṣẹlẹ̀ sóun kò ní rí dáadáa kò lè ṣeéṣe bẹ́ẹ̀ náà ni kò lè ṣeéṣe kéèyàn kan wà kó jẹ́ pé dáadáa dáadáa nìkan náà ní ṣẹlẹ̀ ẹnu tá a fi rẹ́rìn òun tá a fi rẹ́rìn jọ́kan náà la fi sunkún jọ́kan torí ẹ̀ ń ló ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá ti gbọ́ Ọlọ́run ọba gbọ́ òun náà ti mà tí dáadáa bá ṣẹlẹ̀ sí kò ní yọ àyọ̀jù nítorí pé àìdá a máa dé lẹ́yìn dáadáa táìdá bá sì ṣẹlẹ̀ sí kò ní bara jẹ́ jù nítorí pé dáadáa a máa gbẹ̀yìn àìdá lọ́pọ̀lọpọ̀ gbà torí ẹ̀ nígbà tá a bá ti wá gba kádàrá gbọ́ a sì gbà yí pé kò sí tó lè yí padà fàdúà kò bùkátà kọ́ mọ́ a lọ sí àwọn àyè kan kó o máa lọ ṣe ní tí ó tó tún fi ṣẹ lọ́hùn a máa lọ́yìn à ń lọ sí ilé àwọn bàbá kan àwọn bàbá yẹn gbówọ́ àwọn bàbá yẹn dáàmà wọ́n lè bá yẹn yí kádàrá padà wọ́n lè bá yẹn sọ́ di dáadáa ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ yí tiwọn padà náà torí pé tiwọn náà ń tí ọ̀dà ń ṣe wọn àìmọye aburú ló ń ṣẹlẹ̀ lágboolé wọn gbogbo àgbákò oríṣiríṣiríṣi ni wọ́n bá pàdé àá ẹni tí ó dá aṣọ sí yẹn lọ́rùn tọrùn rẹ̀ lákòókò wò ẹ jẹ́ káwọn kọ́kọ́ yí tiwọn padà náà nígbà tí wọ́n bá rí tiwọn tún ṣe ìgbà náà a wà á mọ̀ bí wọ́n bá lè rí tiẹ̀ túnṣe àbí wọn ò lè rí túnṣe ọlọ́wọ́n bá kọ̀wé ó fi sọ́dọ̀ ara rẹ̀ ń bẹ lábẹ́ ẹ̀sọ́ ẹnìkan wá lòun lè débẹ̀ òun lè bọ́ yí padà wọ́n ń tàn jẹ wọ́n náà sì ń tan ara rẹ̀ jẹ torí ẹ̀ kádàrà kò sí tó lè yí padà o àfi àdúrà a sì dáńtọ́ wà nù rẹ̀ mà ṣùgbọ́n àwọn ọmọ abẹ lọ́n pé ìwọ lọ́n tó bá ṣe pé àìdá ń bẹ nínú tó kọ́ fún mi pa yí padà sí dáadáa bẹ́ẹ̀ láàmú abẹ lọ́n ní gbogbo gbà ọlọ́run sì ti ṣetán láti gbọ́ àdúrà rẹ̀ ọlọ́run ṣetán láti gba àdúrà rẹ̀ torí de eléyìí ọlọ́run nìkan máa bẹ̀. ní ìgbà míì tí a bá bímọ nínú àṣà àti sí àwọn yorùbá wọn làwọn lọ wo àkẹsẹ̀jáyé ọmọ láti wo bó lọmọ yìí báyìí sólókìkí ọmọ ni àbí báwo wọn wà á lọ nígbà tó bá lọ sí eléyìí lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n lè pa àwọn rí ní tí wọn ò rí wọ́n kọ́ àwọn rí pé olókìkí ọmọ ni Ah, gbogbo èèyàn náà ló lókìkí òkìkí rẹ lè já sí pé èèyàn ńlá ni ó sì lè lókìkí pé èèyàn yẹpẹrẹ ni wọ́n mọ̀ wá wọn jẹ wọ́n làwọn ti rí pé lókìkí ọmọ ni nígbà tó ti wájú lókìkí ọmọ yìí báyìí àwọn nídìí láti ṣe tutù kan àwọn nídìí láti ṣe kinní kankan nítorí kọmọ yẹn kọ́mọ bàjẹ́ yìí pé yọ padà wá lọ dẹni tí àwọn kan tún ṣe ń kà àwọn kan tún wọ́n ṣe wọ́n lọ wo pé àkẹsẹ̀já yọ ọmọ ẹ̀yin mẹ́yẹ ọ̀tẹ̀ ló máa ń ṣẹlẹ̀ láàrin agboolé nígbà tó ṣe pé bàbá tó bímọ ọmọ nìkan kọ́ ló bí ìyàwó tó sì bímọ o nìkan kọ́ ní ń bẹ lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ nígbà tẹ́ wá pọ́ lókìkí ni gbogbo ayé ó sì mà nípa rẹ̀ kò síbi tí wọn ò ti ní nípa rẹ̀ tí ò ní jẹ́rìn yangí sẹ́rìn wọn lè dénú sọmọ yìí báyìí ebi gbogbo ọ̀nà bí tí ó sì bàjẹ́ tí ó ta tí ó dàrú tí ó bàjẹ́ ni làwọn ọmọ wa fún látàrí pé àgbà kádàrà gbọ́ náà ni ẹni tó bá gba kádàrà gbọ́ ẹni tẹ́ ń lọ bá pé kó bá yín wo kádàrà o kí lòun mà ti ń jẹ́ kádàrà gánà rí níbo lọ́mọ̀ tó wà èdè wo gan wọ́n fi kọ́ tó ń fi rí ka tó fi wá jẹ́ pé ìwọ lórí kádàrà ẹlòmíì ìwọ lọ́mọ bíi ti kádàrà ẹlòmíì wà ìwọ sì lè lọ tuntun olèlọ ọtụtụ ẹ̀rí pé yorùbá ọmọ sọ̀rọ̀ kan wọn na ọmọ ibi to lori gbé yẹn rí àwọn náà bá wo gan ni n'inu ń yoruba ori tí wọ́n láwọn ń yàn yàn ọ̀dájú pò ní kádàrá o ẹ̀hẹ́n torí pé ó rí ó súnmọ́ pé kan ni òòṣà kan ni lọ́dọ̀ tó ọlọ́run ló máa ń kọ́ fún èèyàn ló máa ń kọ́ fún rárá rẹ̀ nítorí ọlọ́run tọ́lọ́run bá kọ fún kálukú náà ni ó rí torí ẹ̀ àwọn ní tó bá fẹ́ lówó wọ́n ní kó béèrè lọ́dọ̀ orí rẹ̀ tó bá fẹ́ lọ́lá béèrè lọ́dọ̀ orí rẹ̀ tó bá fẹ́ déèyàn pàtàkì béèrè lọ́dọ̀ orí rẹ̀ orí wò sórí tó wà lọ́rùn wa náà láàmú abiléèrè sórí tó wà lọ́rùn wa náà láàmú abiléèrè tó ó súnmọ́ pé bọ́yọ̀rò òòṣà kan làwọn ń sọ ń pa rẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ìpẹ̀rú èdè báyọ̀ á sọ pé kádàrà ni kádàrà ti síwájú kádàrà ti gbẹ̀ẹ́ àkọọ́lẹ̀ ọlọ́run ọba lélẹ́yìí ní tó sì wọ ọlọ́run ọba lọ́lọ́run ọba sí i. àmọ́ yìí pé nínú àṣà yorùbá tẹ́nìkan bá fi lè lọ lówó nínú ẹni méjì tí wọ́n jọ ń ṣòwò oríṣi kan náà tẹ́nìkan bá ga ju ẹnìkejì lọ ìgbàgbọ́ yorùbá ni wípé ẹni tó lówó yẹn ọ̀sàdédé lówó torí pé àwọn ọ̀gbá kádàrá gbọ́ wọ́n mọ̀ wò pé ẹni tó lówó yẹn lo ìràwọ̀ àwọn ni ìràwọ̀ tàwọn ló ń lò ló ṣe lówó làwọn ò ṣe ní wọ́n mọ̀ á lépa rẹ̀ láì wọ́n mọ̀ wọ́nà bí kọ́bàjẹ́ kọ́bàjẹ́ fún kọ́dà láàrin ọkọ àti ìyàwó àwọn fámìlì ìyàwó wọ́n lè máa rọ wọ́n lè máa rọ àwọn ọmọ wọn ní gbólórí sí àwọn ọkọ wọn ike lásán lòun lówó ni ìwọ kàn wà ńlẹ̀ lásán ìyà tí ó jẹ ọkú ló ń jẹun ó ti forí rẹ gba paarọ̀ ó ń lò ọ ní subhanallah wọ́n bá dalẹ̀ adùn wọ́n bá dàrú wọ́n bá dàwó yọba di ipò obìnrin náà òun náà bá di pé ń sá sọ́tún ń sá sósì ìtẹ̀bá sì gbọ́ dọ́dọ̀ tẹ́bá gbé dọ́dọ̀ babaláwo lòun ọba yín jàn stamp nígbà tó dọ́dọ̀ babaláwo tó sọ pé à ah, ọ̀rọ̀ mi ò tiẹ̀ fẹ́ yé mi o torí kọ́kọ́ mi kémi ò tó kóhun tó di pé ó bẹ̀rẹ̀ sí ní nájà lèmi ti nájà ti ṣùgbọ́n nǹkan ń lówó ni ń lówó ni ń lówó ni èmi ń fà sẹ́yìn mọ́ ń fà sẹ́yìn ó ti sọ tí babaláwo sọ fún ẹ̀ òun sọ pé tọ́ àá ó ti hàn sí wa ń ràwọ̀ rẹ ni ràwọ̀ rẹ ni ń so ẹ rí i pé lọ́dọ̀ Yorùbá ń tiwọn generally béèyàn méjì bá jọ ń dáwọ́lé nǹkan kan tó bá fi lè dá fẹ́nìkan tó ní lọ síwájú tẹ́nìkejì ò ní lọ síwájú wọ́n máa lépa rẹ̀ láì dáa ni torí gbàgbọ́ tiwọn ni pé onítìǹkọ́ òun ló ń lo ló ń lo sáà táwọn sáà táwọn ti ń lò yẹn ìlójú kò ní lọ sí. a sọ pé kò sáwọn ọ̀daràn náà o a sọ pé kò sáwọn ọ̀daràn tí ìfẹ́ kọ́ da fọ́mọlàkejì ń tiẹ̀ náà o a sọ pé kò sáwọn ọ̀daràn tí gbégi dínà lọ síwájú ọmọlàkejì o ṣùgbọ́n táwa ń sọ ni pé gbogbo òun lè máa ṣẹlẹ̀ síyàn gbogbo yòówù èèyàn lè máa bá farafinra nínú ìgbésí ayé yìí àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́n bá ti síwájú ọlọ́wọ́n bá gàtayọ kí nǹkan kan máa ṣẹlẹ̀ nínú ìjọba rẹ̀ láì jẹ́ pọ́ mà nípa rẹ̀ torí ẹ̀ a rí i pé nínú ìgbésí ayé tiwa ìdí tiwa la fi pọ̀ nìyẹn tó fi jẹ́ pé wọ́n máa lépa ara wọn láti bá tara wọn jẹ́ ni wọ́n máa lépa ara wọn láti kó ìfàsẹ́yìn bára wọn nítorí pé wọn à ní ìgbàgbọ́ sí kádàrà wọn à ní ìgbàgbọ́ sí kádàrà ọmọ Yorùbá àwọn ọmọ yìí pé tá a bá ti pàtẹ́ tá ti sì tètè jí dọjà tá sì rojú kókó oko nídìí wa a ti san gbogbo ọ̀nà kátà a ti san gbogbo ọ̀nà kátà tọ́lọ́ wọn bá bá kọ pé a bá tà a tà torí pé àsùn kálí a ti tètè jí sọ a sì wa a sì jókòó ti wa ẹnìkan ò sì wá nájà ká máa bú ẹnìkan wá nájà ká máa sùn sí so bọ́lọ̀ ń bá kọ́kọ́ yóò bọ́ ọ̀gbẹ́lẹ́ yìí àfikún ó di nǹkan kan mọ́ ṣọ́ọ̀bù torí pé àwọn ọ̀gbá kádàrà gbọ́ tipátipá ni wọ́n fi wọ́n ń wọ́ oògùn abẹnú gbọ̀ngbọ̀ tí wọ́n fi pè yẹn wá rà ń tú láàsì bọ́ ti ọlọ́run bí ọ̀tí ọlọ́run ọ̀rà náà ni torí pé àwọn ọ̀gbá kádàrà gbọ́ ló ṣe jẹ́ pé bí wọ́n bá rí bẹ́ẹ̀ ó lè já sáwo ṣọ́ọ̀bù tiẹ̀ náà tó ò di nǹkan mọ́ bẹ́ẹ̀ bó sì dé mókè tó ò rí nǹkan mọ́ bẹ́ẹ̀ bó sì dé mọ́ bẹ́ẹ̀ tó ò rí mọ́ bẹ́ẹ̀ sọ àwọn nǹkan ṣọ́ọ̀bù torí pé wọn ọ̀gbá kádàrà gbọ́ ni àwọn ọ̀gbá kádàrà gbọ́ ìdí ìnù tó fi jẹ́ pé nínú àìgbà kádàrà gbọ́ ó ti di oògùn mọ́ ṣọ́ọ̀bù ó ti rí oògùn mọ́ ṣọ́ọ̀bù nítorí fóògùn fọ ṣọ́ọ̀bù àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ń fóògùn fọ ṣọ́ọ̀bù tọ̀ lẹ́yìn rẹ̀ yóò tún wá tó gbá títí ka títì torí kò gbá kádàrà gbọ́ ó ti tó gbá sí ẹnu ọ̀nà kó tó yóò tún tó ka títì ní pé torí kó lè jẹ́ pò ní wọ́n kọ̀kọ́ rí eléyìí tí fi máa di pé mọ́tò jáàmù wọn mọ́tò wọnú ṣọ́ọ̀bù ọlọ́pàá yẹn bẹ́ẹ̀ ńgbà bá ti tó gbá títí dẹnu ọ̀nà táwọn èèyàn ọ̀rọ̀ náà gbà má gbogbo orú eléyìí ń tọ́ka sí pé àwọn èèyàn gba kádàrà gbọ́ ni nínú gbígba kádàrà gbọ́ nínú tó lè ràn wá lọ tàbí gba kádàrà gbọ́ ni pé àwọn ẹni tó bá láwọn mọ̀ nípa ẹ̀sìn Islam káwọn gangan fúnra ara wọn kọ́kọ́ gba kádàrà gbọ́ ọ̀pọ̀ àìmọye àwọn ẹni tó ń pè láàfáàfáàfá àwọn kan gba kádàrà gbọ́ síbáwọn àwọn náà ló dákẹ́ bẹ́ẹ̀ kárí ọ̀bọ̀ dákẹ́ jókòó kádàrá àbí kí ni wọ́n wí jókòó sí jókòó sí àwọn mọ orúkọ kádàrá lè fi lọ tú kádàrá àwọn mọ ní ìsìn fúnra ara ti ní mélòó lẹ ti rí yípadà nù ti tó fi wá pé tú àwọn èèyàn jẹ ṣé n ta ìjogún gbogbo dáadáa ló gbogbo dáadáa ló torí ẹni tó ṣe pé yóò ní ìgbàgbọ́ sọlọ. yóò sì ní ìgbàgbọ́ òdodo sí gbogbo ń ta gbọ́dọ̀ nígbàgbọ́ òdodo sí nítorí pé ó wù èmi tí mo bá kú tí mo ṣalábàápàdé ọlọ́run kọ́lọ̀ wọn ṣàánú mi kó jẹ́ kí n rọ́nà gbà ó sì dá mi lójú pé n tó wù wọ́n nù ọ̀fẹ́ rọ́nà gbà ọ̀fẹ́ rọ́nà lọ ẹja wọn bá wa a kì í mọ̀ pé ní ímánì ó dìgbà tá tádàn ò bá dé ìlàsírí ọ̀pọ̀lọpọ̀ máa tú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà tí àdánwò bá ṣe wọ́n ẹ dààmú bọ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ sì dààmú bí ọ̀gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọ̀pọ̀ àìmọye fánufánu iná ni wọ́n máa fìdí rẹ́mi ní ìgbà tí àdánwò bá dé kọ́ lọ́wọ́n bá dákun kó jẹ́ ká ṣàṣe yege kó ràn wá lọ́wọ́ lórí àti ní ìgbàgbọ́ òdodo sí kádàrà gbígba kádàrà gbọ́ pàtàkì ẹni tó bá kọ̀ láti gba kádàrà gbọ́ kò lè jẹ́ mùsùlùmí Abdullahi ibn Umar radiyallahu anhuma àwọn kan wá bá wọn ní àdánwò kan ti ṣẹlẹ̀ o àdánwò kan ti ṣẹlẹ̀ ní al-Iraq àwọn kan ti yọjú ń bẹ tí wọ́n sọ pé kò sí kádàrà al-amru unf gbogbo ń ti ń ó tuntun sọlọ lẹ́nu wọn báyìí ní Ibn Umar lónìí ẹ sọ fún wa wípé Ibn Umar bari'un minhum wa hum bura'ahu min ibn umar hatta yu'minu bil qadar kò sí ntọ́ka ibn umar pẹ̀lú wọn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn náà mọ pamọ́sẹ̀ kú lọ́dọ̀ ibn umar lópin ìgbà tí wọn bá ti gba kádàrà gbọ́ lópin ìgbà tí wọn bá ti gba kádàrà gbọ́ torí mo gbọ́ tí bàbá mi tó ń sọ nípa àgbà táwọn wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan táwọn àjókòó sọ́dọ̀ rẹ̀ títí tí màlẹ́kà jibril fi yọ sáwọn nínú ìbéèrè tí màlẹ́kà sí lọ́dọ̀ anabi ó ní akhbirni ani al-iman fún mi nírò nípa àgbàgbọ́ òdodo qala al-iman an tu'mina billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharri iman ni kó gbọ́ lọ́wọ́ bá àtàwọn màláìka rẹ̀ àtàwọn tírà rẹ̀ àti àwọn aránṣẹ́ rẹ̀ kò sì ní ìgbàgbọ́ òdodo sọ́jọ́ kẹ́yìn kó o sì ní ìgbàgbọ́ òdodo sákọsílẹ̀ dáadáa ta ìdáre eléyìí là ń pè nígbàgbọ́ òdodo àṣekágbá kádàrà gbọ́ tí ọba ti lè gbẹ̀yìn nínú ọ̀rọ̀ èèyàn èèyàn ò lè jẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó bá ti gbẹ̀yìn nínú ọ̀rọ̀ èèyàn èèyàn ò lè jẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọlọ́wọ́n bá ṣe dáadáa fẹ́nìkan ọlọ́ọ̀ni kọ́ ga inú ń bí ọ tó ń bínú sí kádàrà ọlọ́ọ̀ni kẹ́nìkan nílọ ọkàn tiẹ̀ ń gbọgbẹ́ so ò nígbàgbọ́ sí kádàrá ni ọmọ kìtì ẹ̀ náà tó dáa ọlọ́run lọ́kọ́ ètò sì kù díẹ̀ káàtó náà ọ̀rọ̀ kálukú ọlọ́run náà lọ́kọ́ àkọọ́lẹ̀ ọlọ́run ṣe bínú sí ìtẹ́wọ́gba kádàrá ibẹ̀ lọ́nà wà. alihamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn wàgbà náà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa kí ọlọ́run kí ó bá wa san wọ́n ní ẹ̀sùn olóore láyé àti ní ọ̀la àlìkíyàmọ̀ a rí i pé ọ̀rọ̀ náà wọ́n ti ń bá wa sọ látàárọ̀ ni nípa alikọ́dàrú tí wọ́n pè ní kádàrá a sì rí i pé ẹnìkọ̀ọ̀kan ó rí i pé ọ̀rọ̀ ta lẹ́yìn ọkọjá bẹ́ẹ̀ àfi ká fi sùúrù ká fi gbà á ká lè bàjẹ́ ni tí ó rí dáadáa sí i torí pé tá a bá fi sùúrù gbà á ó súnmọ́ kára wa mọ̀lẹ́ gba òdodo òdodo ọ̀rọ̀ sì ní Yorùbá ní pé bí iná ni máa ń rí lára àfi kéèyàn fi sùúrù kéèyàn fi gbà á rí i pé òdodo ọ̀rọ̀ náà wọ́n bá wa sọ yẹn. tó alhamdulillah gẹ́gẹ́ bí bẹ́ẹ̀rẹ̀ tí ó wà níwájú báyìí wọ́n sọ yìí pé ṣé nǹkan kan wà tó jẹ́ wípé tó èèyàn fi lè yí kádàrà ẹnìkíní padà fún ẹnìkejì bóyá bíi táyé àti kẹ́hìndé kan gbé kádàrà kẹ́hìndé fún táyé. alhamdulillah eléyìí ń bẹ nínú nǹkan táwọn èèyàn máa ń sọ tí ó sì ti di bárakú lọ́dọ̀ tiwọn àwọn gbàgbọ́ pé wọ́n lè gbé kádàrà ẹnìkan fẹ́nìkan so eléyìí ò lè ṣe é sí lábẹ́ òfin ọlọ́run ọba wa kò lè ṣe é sí rárá ni torí pé ntọ́lọ́nkọ fẹ́nìkan àkọ́kọ́ kọ̀ hàn sẹ́lómi à ń bọ̀sibọ̀si pa wá sọ pé àgbẹ̀tẹ̀nìkan àgbẹ̀fẹ́ lómi ìkílẹ̀ ń pe kádàrà gánà rí kádàrà ni tọ́lọ̀ ń kọ́ tọ́jẹ́ nǹkan àṣírí tó ṣe pé ẹnìkan ò lè ríran rí ẹnìkan ò lè má àfọlọ́wọn bá tọkọ ìdí ni tó fi jẹ́ pé kò sọ́nà àbáyọ fẹ́ni kankan nípa ọ̀rọ̀ kádàrà ju ká máa ṣàdúà lọ àdúà òun bó fi yí kádàrà tí ó bá padà sí ìtọ́da àdúà tá à ń sìn wíyì báyìí òun náà ni kéèyàn máa bẹ lọ́n tọkàntọkàn bí nǹkan kan bá ń bẹ nínú tó ti kọ́ fún mi tọ́jà ẹni tí ọ̀dà ọlọ́mọba yí padà sí dáadáa àmọ́ kí wọ́n á lọ síbì kan wọ́n á rí i pé kádàrá ẹnìkan ọ̀gá tẹnìkan kú díẹ̀ káàtó ẹni títí ẹ̀ wá kú díẹ̀ káàtó ọ wá ní kí wọ́n gbé tọ̀rí òun fún kí wọ́n gbé tòun fọ́rí òun inú tí Yorùbá máa sọnù tó sì jẹ́ pé orí rẹ̀ náà ní ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nù wọ́n wà ṣùgbọ́n lábẹ́ òfin tọ́lọ́wọ́n bá wa kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ẹnìkan ò lè gbá tẹnìkan ẹnìkan ò sì lè yí tẹnìkan padà alhamdulillah ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní kí ni àjọṣepọ̀ tó wà láàrin ojú àti kádàrá bí àpèjúwe àwọn èèyàn lè sọ pé ah, nígbà tó wò mí ó sì fojú yí kádàrá rẹ padà kí ni àjọṣepọ̀ tó wà láàrin. àkọ́kọ́ wọn ò lè fojú yí kádàrá padà ojú náà ń bẹ lára ń tọ́lọ́ ti kádàrá torí pé ojú wọn máa fi bàǹkà jẹ anabi sallallahu alayhi wa sallam ó ní tó bá yẹ pé nǹkan kan yára ju kádàrá lọ ni kò bá jójú tó bá pé lè yára ju kádàrà lọ ó túmọ̀ sí pé kò lè yára tó kádàrà á ń pé yọ yára jù lọ torí rẹ̀ wọ́n fojú nǹkan jẹ́ ara kádàrà náà ni torí ẹ̀ wọ́n náà sára o ó lè jẹ́ pé nǹkan bẹ lójú rẹ̀ ó lè ti ń bẹ lójú rẹ̀ ó lè ba nǹkan ní nǹkan jẹ́ tó sì ti ń bẹ fún ìlara ọ̀pọ̀ lára rẹ̀ débi pé yóò di májèlé débi pé tó bá da ó lè bàjẹ́ tó bá rí nǹkan da ó lè fojú bàjẹ́ so ojúkójú àtàrà àlára ló ti máa ń wáyé ojúkójú wọ́n á sì lè fi gbẹ̀mí èèyàn ga wọ́n lè fojúkójú gbẹ̀mí èèyàn Islam sì mú ọ̀nà tá a lè gbà wá láti fi ṣoògùn ojúkójú òun náà ní pé tá a bá mọ̀ pé lágbájá ló fojúkójú bà tẹ́lẹ̀ yìí bí kò fojúkójú wò kó sì dákú á sọ fún nítọ̀hún wípé kó lọ wẹ̀ á gbé báàfù sí nísàlẹ̀ kó dami sí gbogbo ara rẹ̀ omi tó bá kàn lára yẹn tó dà sínú báàfù yẹn á dà sẹ́ni tó dàkú yẹn lára tá a bá ti dà sí lára onítọ̀ wọn dàjì eléyìí ṣẹlẹ̀ láyé anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bó ṣe wá nínú àyà tó lọ́n sọ pé wa iyyakadu alladhina kafaru la yuzliqunaka bi abasarihim lamma sami'u adh-dhikra wa yaquluna innahu la majnun so eléyìí nínú tafsiri àyà yẹn àwọn olùmọ̀sálàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn àti ní tànàbí sallallahu alaihi wasallam tó ní kí wọ́n ṣe sí. alhamdulilayi rabbil alamin torí àsìkò wa jẹ́ kí aláǹfààní ká gbọ́ jù báyìí lọ ọ̀rọ̀ náà wọ́n ti bá wa sọ bákan náà wọ́n ní pé tó bá pé a bá rí oṣù ní alẹ́ yìí a jẹ́ pé ọlọ́jẹ́ ọjọ́ ìtúnu ọdún yọjẹ́ ọjọ́ ìtúnu Ramadan tí wọn bá wá rí oṣù a jẹ́ pé ọlọ́jẹ́ ọgbọ̀njọ́ nínú oṣù Ramadan tí ọ̀tún lọ́jẹ́ ọjọ́ ọdún kápọ́lọ́ba wákàrà pé kí a rọ́ṣù lálẹ́ yìí àjẹ́ pé ètò yín ètò àwùdánù àbúṣọrọ̀ yóò jẹ́ nǹkan tí yóò máa wáyé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ láti ẹ̀yìn ọdún lọ ìjọ tí ó wà jẹ́ àmọ̀gbọ́ lórí afẹ́fẹ́ àti àsìkò tí ó bá máa jẹ́ àmọ̀gbọ́ lórí afẹ́fẹ́ bákan náà àwọn àlàkọ́ọ̀tì àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣàlàyé fúnra wa yóò máa wáyé ní jojoojúmọ́ láti ẹ̀yìn rọ̀mọ́dọ́n lọ kọ́lọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn fún ẹnì wa a sì rí i pé ètò yín ètò wàhúdà ní wàbúsọ̀rọ̀ lè ti máa ń wáyé lóṣooṣù òun sì wà ń bẹ̀ ní sátidé àkọ́kọ́ ní gbogbo oṣooṣù náà ni máa ń wáyé tó ti jẹ́ pé torí rédíò náà kò ní dúró ọlọ́sọ̀ọ̀sẹ̀ kọ́lọ̀ bó ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ jẹ́ kí á rí àwọn olùmọ̀ wa pẹ́ kí wọ́n lè bàbá wa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà látàrí dáadáa ẹ jẹ́ á pàdé àwọn olùmọ̀ wa yìí ní ọjọ́ míì kí ọlọ́wà ṣe rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu.